This audio is brought to you by MDC Recording Studio. Please consider donating to help our running costs and future project by visiting www.maskwatch.com slash donation. الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين قائد الغر الميامين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في شأن من الشؤون في ألوهيته وفي ربوبيته وفي أسمائه وصفاته وفي حاكميته ونكفر بالديمقراطية الإلحادية وأشهد أن نبينا محمدا عبده ورسوله أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة وكشف الله به الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين وتركنا على المهجة البيضاء على طريقة واضحة ضراء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك اللهم صل وسلم وبارك وأنعم وأكرم على هذا النبي الرحمة وعلى آله وصحبه أجمعين يا قوم يا الله تبع جمعنا إن لا يكون عجل أنا بعاشوراء ma hɛ mɔri yɛ mɔri yi eye yi ma na kaka sallallahu alaihi wa sallam kɔyɛ a ɛsɛ ɛtitɛ bɛɛ ahika a nyɛ kɛ bɛɛ baa ba ahika no wɛn bɛ yi da ahika na kaa ŋɔtɛ ni a ba kana wana wɛ na ɛka ɛra ɛkɔ ntɔ sallallahu alaihi wa sallam. Lẹ́kùkọ́ ń tó wọlé ẹ̀rọ àṣà àti tẹ́. aza yi zama ana ka bɛn na tɛrisa ba ko n tumuri ho omori ya zan jɛ o ba ni tumuri ba na ye kahiri na wa ɔyi ni eto ite nyi no tumuri sallallahu alaihi wasallam bara etora ka ɔnakɛra yi nyɛ a bɛ dɛsɛ anan daa zuyoze daa zoye mmeba a ya to ho ne bebi ametumba ya ahụrụ na enyi da azọghị si nya ume ịra ni hụ na narị abịrịọ nile omori na ndị omori ere je ire ọba na nani ọnụ nye na najen anaghị muharram annabi da ahịa da ninu ọnụ da aka ka awa na kekere ahụ ramadan ọ̀nà àwọn náà sẹ́yìn náà wọ́n ní. ashura ana kọ́ ya jẹ́ nìyẹn náà yẹ wọ́n ní muharram. ahun tó múri ṣe sallallahu alayhi wa sallam bọ́kà wọ́n múri wàá ṣe kọ́ ya jẹ́ wọ́n múri tìyẹ kó jẹ́ àbíyọ́ náà wàá mẹ́ ẹ̀rọ ẹ̀rọ para yìí ẹ̀rọ àmì nana náà yìí ẹ̀rọ àkàyè àtẹ̀tẹ̀ sẹ́yìn ìrẹ̀nà kiri òhùrì hìnnà fourteen twenty nine. non do muri da jinin a biyanu mai ne lai a kai a tace ce ho da na tire huri hinta 1428 do muri ne ko eh january maka a da ke yi na kenye an bana na gore awa awa mai go bara jihan awa awa mai ji jihan a wani mata ka ere ni odorin lai na no ini owo bil hijja ana wo dire ma ni raye don to mursi la sallam re kai aba shawa e ko arafa o sun wo ko ba re ti sallam do shawa anan da hina rafa makkan on to mursi sallallahu alaihi wasallam o ko mun na fi jere ila ana na farahu atira na wa be be ma na aba na asha wa kini 1428 awan then that jele abiyonore ni fourteen twenty seven then yonore kora wede dari jele abiyonore fourteen twenty eight seven. báwo ni sàn báwo sàn áàjì nínú ni ọ̀rọ̀ ọ̀rọ̀sọ̀ ara jele abiyonore fourteen twenty nine ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ẹ̀ta wọ́n sọ̀rọ̀ ẹ̀ta wọ́n ṣe é yàrá fa that jele fourteen twenty seven àti fourteen twenty eight ọ̀nà ìjẹ́ nánà. wọ́n rẹ́ sáà dẹ́yìn. Then by the JAE 1429, Eliata. Shamsuddin Ibn Qayyim al-Jawziyya rahimahullah. Oka asana gona sezo iyan al-wabil al-sayyid. Oka abadan ni ohile mori. Ko mori subhanahu wa ta'ala. Wana me aborin kan ne ya ni dawoyan don muri ye ye abakuru ka ko ni enyi ya do ahi rosan e a musa to de ye musa don muri o ka wa be ama awani wana ine ngwa ha wana inde mani takati rebe bile na anya na nene ebe kọrọ kawa asa wa kwụrụ adị m ihe mesịrị awa kwụrụ adị m ọnọdụ oyiyi m e mara asọ yọọ mu aṣọra wúlẹ̀rẹ̀ ka ẹni wọn nọ nyanya ẹni sì yìí mazaari ka ìlà ẹkọ ya ẹ̀ nàbẹ̀ hijiriya ọ̀n tí ọmọdé sọlọ́láhu alayhi wa sallam ọmọdé ti si dá àwọn ejodan kata anir sahabian makka bata zanyi dokura hor makka wa madina don tumu da rai in hono don da ka bai ka yani aunan in muharram annib musa sai ha hono fir'aun do muri ha ko hono fir'aun ko ka ayin ne wa gani ayanyiwe ko mori ọmọka adin islam ọha hàn wí abu jahal otuba shaiba lanatula alayhi madumayi bangu madina àwọn omori mẹrẹ ko bani israel sasa ne musa bẹrẹ tọwọ rọ lomori halaki bẹrẹ ọ̀nà tí ní eku agbọmọ àbókò mori ọ̀nà àrùkọ sẹ́kù àjìǹdà tí ń yánni.

ayo ko muri manere hine ne musa mo no wi firaun inna ko na ko la sha ho re ni ka firaun na o so na ora tunku an ko muri ne mi engoro yi e. ande musa ji na kuyo ni na soja abɛɛrɛma ekui ɛla madinɛ inu hɔ no ne nanan awo mori mɛbaa ne ɔkɔ mori bɛ ha ho ne nkata ne inan afghanistan iraq chechnya kashmir palestine ta baa na obinbin jira so fere awo ninu mɔ no na anabi bush emuri ewúrìmánì Tony Blair afẹ́mọ́nà wẹ́n ní yàrá wọ́n tẹ́lẹ̀ ní abu náà ni abúmọ̀ ní ẹ̀fà tòkó mórí hún náà kápẹ́ ní. The very thing Kaliman Kaba anabi la ilaha illallah dɔw sɔɔtɔ kɛlɛ bi a bi kalimi kaafiriki ana halaka bɛtɛ kalimi kaafiriki ana ye Nàìjíríà jɛn ana halaka kɔnmu yɔn bi democracy anabi kalimi kaafiriki ANPP AC PDP hali mi ni numu wa halaka abanu abẹ́rẹ́ náà mẹ́ ní kúmínú ọdọ ọ̀gá ìdẹ́ ní ọ̀gá wa jẹ́bi kálí mi ni numu ká àwọn pa ní ìní ẹ̀kọ́ náà bí ẹ̀yàn bílẹ̀ tẹ̀hẹ̀ kálí mu dìbí pdp people devil people people devil people ac action action kakas àti npp tàbánabọ àti ọ̀rá ọ̀rá ọ̀rá ọ̀rá pp. ilaha illallah wa bẹ́ẹ̀ yẹn kẹ́dẹ̀ dé àbí kẹ́nẹ́nì òmùrẹ́ èyí kì í wàláhì bọ́ọ̀dù yi yẹn kẹ́nẹ́nì èyí bò ó kí eré òṣè na wọn akọ́njá democracy da kẹ́ẹ̀kún sá kun wọ̀ ǹgbẹ́ kẹ́nẹ́ yẹn ẹ̀kọ́ mọ́rí yìí nẹ́hún na bí yẹn ní ìjọ mọ́rí àṣọ àrọwà mi. ọmọ náà ẹ̀ wù mọ́ ọ̀rẹ́ dala kota je doji toban dani haidar haidar haidar ana ke ma me iran no ne irak boran kago ke ko aji nasi husain radiyallahu an ajon to muri umuru ni aitio kago kaji na on des where the man para abu ho is kafe tanore wata ni bere the sword of islam eta tulani haidar haidar haidar the man so for the as kemo ni da wa ne wan ne ko ajin kana jere ha ya kwani ka hussein pajin tumuri o dan ka tabai na kana sabi ni dawo on ana ah, ka san ka dum na kana sabi ni dawo na umar al faruq ana ka ana ka tabai na kana sabi ni dawo na ali abi hussein nan ana ka ka tabai na kana ko mori dawo sayyidina usman zonurain abeni radiyallahu anhu majma'in ya nabi zikon yayin nan duwa kan wa ho da ta so rai haidar haidar haidar ka wo shi yen ya ka shi ya wo leni da ya gora shi ya ora da ya ya sharing ora anan ka e ko ajin non ere ye ko ra joy ka kwete je mo ka ajin ni o ma shura duwa misa duwa nyeze do ta ta ga yete chairman challenge kaji na ame ashuran ere nyisa ahiawo wo ere nka ore ko ngubi ri gbe kaji na wo zenyin ise wo na ere enyin e ko aje mo no nto mori kase bawe bi asi bi ahudi ni ana che ko aje ni jera be ibn rajab al hanbali rahimahullah ọkọ̀ orí ọmọdá ọdún orí ọmọdá ká ẹṣẹ́ kó ẹ̀ náà kàkà á kọ́ńtẹ́lẹ́tà lẹ́bìí ní bí aṣọ kẹkọọ di a ọrùn bí akẹwà ọdẹ àmọ náà sẹkọọ àwọn náà náà kẹwà níbi mẹrù àná kàn sẹyìn máa hẹ ọdún kọmíọ náà wà mí. anyi ọyí kọfẹ ẹwọ anáwùkàbá kọfẹ ẹni ẹrẹ aṣọrẹ kọrọ àjẹm ẹni pàpà ọyí kọfẹ ẹka ẹkọ náà jẹnu is historic ka ẹkọ yọ àjẹm ọrụ ha ẹ̀ kẹ̀kẹ́ ilé imani ọ̀nìrí káwírì tìyẹ́ ẹ̀gẹ́ gidi ẹ̀kọ́ yà jẹ́ inú mọ̀nà inú mọ̀nà ẹ̀bùn ọ̀sá ọ̀nà ẹ̀bùn ọ̀sá lẹ́mọ̀rí ti wú àbí káwírì ti fẹ̀rẹ̀ ọ̀hún. àgọ́ kẹ̀kọ́ ọ̀nà ẹ̀rẹ̀ ìyànkẹ́nẹ́ ẹ̀rẹ̀ ìyàwó jẹ́ ìyànkẹ́nẹ́ àìsàn rọ́bì ọlọ́wọ́ àná ọkà pàtàkì tí ara ọ̀nà ká ní kórè ìṣèyí dábì ìyànkúbá bẹ ẹni sí yọmọ aṣọra ẹ ṣàwẹ̀ náà èyí àdìsọ ní imam buhari wa muslim dọwẹ fúláyẹ̀dì kọ̀rọ̀kàkà ìyá hamani bọ̀bọ̀ ni ẹkọ àkọwẹ́ tí a ní kórè ìṣì káàbù àní kórè ìṣẹ́ ní àkórè ìṣẹ́ ọ̀dà ẹkọ ọ̀dẹ̀ mọ́rin ọ̀bọ̀n wa ọ̀rọ̀ ẹ̀ka ẹkọ àjẹ́ nnọba náà kò kó mórí ẹ̀sìn mẹ́nyàrá bẹ́ẹ̀ hí wíwí náà wọ̀ ọ̀dàkẹ́lẹ́ yìí àfẹ́ mi gẹ́ ọ̀dàkẹ́lẹ́ àfẹ́ kẹ̀kọ́rọ̀ nyọ́nyà sẹ́mẹ̀ àgọ́ka àbánu anáfínàzà ní àtẹ̀nà ẹ̀kẹ́ sáàsá iná nàdọ́wọ̀ ẹ̀rọ lọ ọ̀ntú mórí ọ̀nyẹ́ wọ́n nà káyé bani sọ̀rọ̀ ìlìkà ẹ̀kọ́ àjẹ́ náà wà sọ̀rọ̀ ní sẹ́mẹ̀ lẹ́kẹ̀kọ́ yẹn náà o mori fi hɛ na ho na o fira ɔna akata dan ne musa sara ni ne mori ka awa yɛn ɛya gbera ne musa mu naa ni don to mori fi kɔ na ne musa ɔgɛn and maybe over thousands of years ago ɛya kaya ka yi koole ami koole dan yɛn na ne musa ni dan on to mori ayɛ kaya ka ɛye ɛya li uman atɔn ɛya ne ɛya na bi musa gehu na yahudu ni nasara ni.

你也学习要过我。mana ira sun manta ko muri biya ne kebra ati ajin mana ko zek en yara ni e wona ke ni man ta ko mana ko wona bo ta re wona yara ba tu le ko mun no wa ba na ko wa go ka re fo nyonya wallahi on ke mun sallallahu alaihi wasallam o ko do no ina ban ọ̀nà àmẹ́rẹ́sọ ọ̀nà àkọ́ àkàbẹ́rẹ́ àgẹ́ àgọ́rẹ́ ẹ̀yà ní tìmílẹ̀ fáì máa ń dá àìlà àṣàbí yẹn. wọ́n tún mú kọ́ ọ̀nà àrẹ́ jàjà àgọ́rẹ́ sọ wọ́n máa ń kọ́ ọ̀tàlà àṣàbí yẹn. wọ́n máa ń náàkà àṣàbí yá òun ní èsì àgọ́rẹ́ sọ wọ́n ìyá mi ń tó mọ́rí wàláhì àti ṣèkà àwọn òun ní ìnáwó ata anɔri ka nebi sallallahu alayhi wa sallam ɔsoro ka nebi ɔsoro ka anabi yi ɔna nebi ɔsa ɛnyara ɛyi dɛgɛn agoka nebi ka ana awla bi musa minkum ɔgbɔn nan ɔka aba ɔre kɛse ho nike ɛgu hajin ɔsoro ka àdúrà mọ́ ń tó mọ́rí sallallahu alayhi wa sallam ẹ̀yà mọ́ ní muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yà gbọ́ra nẹ́bi yíyù náà náà ní wà nẹ́bi yíyù dẹ́ ẹ̀sà àfáàn ẹ̀yà gbọ́ra nẹ́bi yíyù gbọ́ra ìwú náà náà nẹ́bi yíyù náà ká ẹ̀rọ ní wà nẹ́bi yíyù ẹ̀rọ ẹ̀sà àfá ẹ̀yà gbọ́ra nẹ́bi yíyù náà ká ẹ̀nà ẹ̀sà àfá nẹ́bi yíyù náà ẹ̀yà gbọ́ra nẹ́bi yíyù náà nana kó báyìí ìwú àwọn ọ̀rẹ́dẹ́ àfá seventy four seventy four the gospel according to seventy four. The gospel according to St. Luke. The gospel according to St. Matthew àti Barnabas. Ẹ̀na ọ̀kẹ́ Barnabas ni ẹ̀na ẹ̀kẹ́ mọ́ ní ẹ̀yà gbọ́dọ̀ méjì yìí sẹ́yìn náà láàyè. Kúndùn ámàna bìláhi wọ́n mọ̀ láyé kátìhì wọ́n kùtù bìhì wọ́n rúkúmi láàánú fárikù bẹ́ẹ̀ ní ahàdì ní rúkúlì. Sẹ́nẹ̀ wọ́n kọ́ lu sẹ́mi ìnáwó àtọ́nà gùfúrọ́ na kàrọ̀bánà wa ilé kalmasúrù. agwa onye ọrụka abẹ́rẹ́ náà rụkọ ọ̀rọ̀ ya jẹ́ tẹ̀kọ́ ọmọdé tí wọ́n lẹ́rọ kọ́ ọmọdé yìí ó kàtà náà mọ́rí yìí yìí fẹ́rẹ̀ sọ àbẹ́sẹ̀ náà kẹ́ ní èyí jẹ́tẹ̀ ó mọ́rí mẹ́fù kàtà yìí àbẹ́kùnkùn náà wàzàn tó rẹ̀ sẹ́rẹ̀ náà ó kú wọ́ọ́jì tù.

ande musa do man gen au utu tin au rukutan a bayin ko non ikena wonon do azin bani so ile ne jo wazi ande musa ka yi suru ni ka inna ma ya rabbi sayahdin o wori am je pe ma ko ma den da ka iya ni mes ande musa ko mun wahala idan o ku ya go go wala ya ko ya wa kara ya ni domorika isa na inu awo si yin si yi dade yi ai si do azman kata ba awon e ba din do man na ne reta do ko azman kere ta awo فكان كل فرقة كالثوب العظيم dikon ko nyado man ya saba wa mere o mere aquarium bi ere ka yiwa zo sai ni yore yawo da ka ati ina re jike ne fa alki asoka fa alki asoka awon sun yina ta tambashasat awon sun yasa tamfajarat min husnata asharata aina da manfani yan au omori ko chono so wala so wala chono ko na ma duwa bogun bo so wala qur'ani no so ri shari islam in huni democracy ke awon ko mori wa halaka una ne qur'ani ni ezini dinu no basanja re

ẹ̀rù ni kò mórí mẹ́kẹ́nẹ́ kọ̀ ọ́nà yàdọ̀ àdáka náà yẹ ọmọrí ìmọ̀ ẹ̀jẹ̀ ní dọ́ọ̀kọ́ ẹ̀dì tó ní yàwó dàwí ní sùúrù ìnà ànẹ̀tẹ́ ẹ̀jẹ̀ ní dọ́ọ̀mọ́rí ni ọ̀nà yàdọ̀ ní ìrètí èpòrò àná kò sí ní tó amẹ́ríkà ajẹ́ ní mọ́jọ káwá àwọn ohun dábọ̀ wàláhì amẹ́ríkà ìrètí èyí èdè ọ̀rọ̀ afghanistan èyí èdè ọ̀rọ̀ akẹ́nẹ̀ ọmọ náà wọ̀ dúró ètí náà wọ̀ èdè abak tun kakaman yi kuma na american soldiers sa hawa american soldiers they are kafir umu kwa wai na america biya hukumu na duk hukumu ne hukumu ne to ne ta hanyar hukumu na america da da rawa bani la hawla la quwwata illa billah wa qirawra annu sile wai bene ana ba yin ba ọ̀rọ̀ yẹn ni ka ọjọ́ wọn yọ náà mẹ́ẹ̀dẹ́ yín wọlé fífi yìí ká lọ́ọ̀dù bí ọ̀rẹ́ ní kíkẹ́ náà yẹ yahudu ọ̀rẹ́ nasara àtàbẹ́lẹ̀ kẹsẹ̀ àsáhẹ̀ká ọ̀ àtúrẹ̀ habawa àwọn ará sàánì àṣùrà àjìn dọ́ńtò múri kẹwéèrè ìnana àyè àjìn náà ìrànà náà bẹ máa yìí nìhọ̀ ẹ̀ máa sẹ́yìn ìnàdínì ṣùgbọ́n ọ̀rẹ́ ìjú ayé máa sẹ́nà tọ́ on the ninth day the next on the tenth day ó máa di yahudi nìyí dọ́ńtò múri kẹyẹ ìjú ayé nìyí. ko muri ji yahudi ye abdul nana ka ezanyi ama mari jan a ko ti cake da wani bo wani bobo a ko ti cake da naje ma ba ko ti cake da kama salati yin tun wuri a ba ko ti cake da kama salati yin tun wuri eh ya masalati ke kana ba ko kan yan tun wuri da ba kwa ni na ko mo e wo ni ri da na haya na haya high hotel high everywhere but hidoku muri weyini tuwa wana ka abanu tabarruj aljahiliya otatu budu budu amma zabi yan wani ina yan tu mun da duwan yanan agade ka hadisi na go popo an ga wannan tu mun man ka daga agowa sai ni bọ́ọ̀lù tì àlùkọ́wá sí ni ní ẹ̀kọ́ ní àwọn ọ̀rẹ́ anagba ohun ta ẹni ọ̀rẹ́ kọ́sọ̀ náà ká kọ́sọ̀ hún ni kọ́ àjẹ́ òun ọ̀rọ̀ ẹ̀ ká wàláhì ẹ̀wọ̀n ní mú kọ́rọ̀ ẹ̀wọ̀n mú kọ́rọ̀ wá sí nítòsí kọ́rọ̀ amáyé. asiri na kẹrẹkẹrẹ ọ̀hún ní kòkòrò ní wà mẹ́rin kẹ̀bùn múrí wà mẹ́rin àtúnkọ́rọ́ àgọ́dọ̀ nyẹ̀nyẹ́ àtúnkọ́rọ́ àgọ́rẹ́ fáwọ̀ kama àwọn lákẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ní rẹ́sọ́ na a rọ́ ní ka iṣẹ́ tí a ní ẹ̀ anyị ó ń túmọ̀ sọ lọ́wọ́ sọ́wọ́ ka ẹkú ìrìnyà kẹ́ni ẹkú ìrìnyà jẹ́ nìkẹ́ni ọmọ yìí na wa mú ní wa ni ìlànà ìpàdàbí anáwí 19 ẹ̀rì 19 1427 àì 1428 ìlànà ìwòrò ìlànà ìwòrò náà ìka approximate of 360 360 60 ọ̀rọ̀ ọ̀pọ̀ egbò àwọn ọ̀pọ̀ àgbẹ̀kọ̀ àmúgbọ́dọ̀ fún ìyá bẹ́ẹ̀ mo rí yí dánù bá fi ní ẹ̀kọ́ rẹ̀ àṣẹ àgbà ọ̀dọ́

abaya wurko men hata eji bi akowa san eji na abira abe oda kabira e ta bi dalci ahia wa yari awon oda warici ebi alita go ya dona e tsoro ina bo walla wani to akan bi ha nan so adnya kuna noni ni noni na bi pesa enyi ya e possible enyi ya na abira abe don yana ti blade ni rewan e possible gbẹdẹ omi ètò ìhẹ e ẹnna àkọwé a àkókò ebe àkàkì ní ìsìkẹ nẹẹmẹ ẹ wà gbọdọ nẹẹmẹ fi hàn mú ní tó mọlẹ yìí sọlọ lọwọ rẹ sọ. ojú ẹ náà wọ́n yẹn nẹ hijab ihe òtù ọ na kọ́sán ربيع بنت معوز رضي الله عنها أكا عاشرنا أني مكوزين قصة وإنان أنا كوا na يكن يعني ni ọtọkwa kò sáfà nínú kọdẹ náà fi fi máa dá ọlọdọ ẹnà kọfà rẹ àkùrà rọ ẹyìn tí ebi de fáwọ ní fáwọ ọ̀nà àkọ́kọ́ na ojú èkó ya ń a nẹ́nẹ́ bíi tẹ́mu yẹ tóró kéwàá ẹ̀dẹ́ ẹ̀kọ́ dúmẹ̀ nẹ́nẹ́ àgọ́ kakọ́ wà á ka wọ́n yìí lè dábẹ́ ẹ̀ kakọ́ ẹ̀ bá tètè ó yìí public kakọ́ ẹ̀yìn sí kònyà ọ̀nà ìbá náwọ́ ọba mẹ́ ẹ̀dẹ́ يقوم يعني كان يعجى قال عندي جاي بتي انا يسيب لماك يكاد جاي نما انا الجزاء ذاك جاي انا يا عمدي كودي جايبين انا كان اقوى بين كودي اه لا كل كودي ابي سنة سنة سنة الجهاد سنة الصيام الصلاة درجة القراءة على يجي ابان في اي هكذا

ọ̀tọ́ ìrẹ́dọ̀ rẹ̀ ṣàjẹun ẹ̀rọ ni owó rájì owó rájì ọrụ sẹ́kọ̀ ẹ̀ta bẹ̀rẹ̀ ẹ̀ta ìnáwó àánú mẹ̀kánù àgbáwọ̀ anámọ̀rọ̀kọ̀rọ̀ sówó rí na

àwọn èsì èyí tí ibi sọ́nà sọ́nà rẹ̀ máa wọ́n ní méjì àpẹẹrẹ sọ ìmẹ̀ nínú àwọn ọ̀pọ̀rọ̀ wáyé ní hàn náà kéèzó yá tọ àrùn wáyé náà kẹ́ ní hàn náà mú náà àfẹ́kọ̀ọ́ ìwọ̀n mú náà àfẹ́kọ̀ọ́ tọ́wọ́ kẹsẹ̀ sí ìwọ̀n ọ̀run náà yìí náà mú náà dọ̀tọ̀ ọ̀hún náà bẹ̀rẹ̀ máa ẹ̀ka ní ọ̀nà ìkẹyẹ ìrẹ̀kọ́ ìrẹ̀kọ́ wọn kà kàáfíà ìṣàgbàgbà sẹ́yìn kò yí ọ̀zọ́ ọ̀rí àwọn akójọ náà dáa ìbìrà máa yánu na dáa ìbìrà ni ẹ̀ẹ́nẹ́ máa na ìbìrà ẹ̀ẹ́nẹ́ máa wọ́n ṣe yìí wọ́n ní ìbìrà dé máa ìdára na nàlá ọ̀ṣọ́ ọ̀ma máa wàdìláhùn wà àwọn tó mú ní bá wọn náà wà níbi mẹ́ àníbi bẹ́ẹ̀ kì í náà اللهم علق بين قلوب المسلمين في بلادنا هذا خاصة وفي سائر بلاد الإسلام عامة اللهم اجمعنا على الهدى والحق يا رب العالمين اللهم اجمع عنا الغلا والربع والربا والزنا والزلازل والمهن وسوء الفتن ما ظهر منها وما بطن عن بلدنا هذا خاصة وعن سائر بلاد المسلمين عامة يا رب العالمين اللهم طهر هذا البلاد من فتنة الديمقراطية اللهم طهر هذا البلاد من فتنة الشيوعية والرأسمالية اللهم طهر هذا البلاد من فتنة علمانية اللهم فأكرمنا ولا تهنا وزدنا ولا تنقصنا وانصرنا ولا تؤثر علينا وانصرنا ولا تنصر علينا يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل وأذل الديمقراطية ومن والاهم وأذل النصارى ومن ناصرهم وأذل اليهود ومن فوادهم وأذل الاشتراكيين ومن شاركهم واجعل كلمتك كلمة الله هي الأولى اللهم آت نفوسنا تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكرر إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء فقل لنا يا أول يا آخر يا ظاهر يا باطن وليا ونصيرا اللهم كل ما حيث كنا ولا تصرف وفتك عنا يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام اللهم لا تهلكنا بما يفعله السياسيون اللهم لا تهلكنا بما يفعله السياسيون اللهم لا تهلكنا بما يفعله السياسيون هي الى فتنتك يا رب العالمين يا ارحم الراحمين اللهم ارحم بكاء آبائنا ارحم بكاء أمهاتنا يا رب العالمين اللهم ارحم الضعفاء اللهم ارحم الضعفاء وآمنا في أوطاننا وآمنا في بلادنا هذا بلاد أبيئة يا رب العالمين يا ذا الجلال والإكرام اللهم صل على محمد وعلى آل محمد ما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الأربعة حنفاء وزراء نبيك محمد صلى الله عليه وسلم ذوي القدر الجلي والمكان الالي ابي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو نورين وعلي ابو الحسنين وعن الصحابه اجمعين وعن المهاجرين والانصار وعن التابعين والتابع التابعين ومن تبعهم باحسان الى يوم الدين وعنا نحن معهم بمنك وكرمك وجودك ورحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام إلهنا يا ربنا أمرتنا بدعائك ووعدتنا إجابتك ونحن قد دعوناك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا إنك لا تخلف الميعاد عباد الله سمعتم ما قلت وما حصل مني من خطأ فمني ومن الشيطان وما حصل مني من صواب فمن الله وحده اللهم سددنا على صراط المستقيم اللهم سلمنا وسلم ديننا والحمد لله رب العالمين وقوموا إلى صلاتكم يرحمكم الله